to Naomi Ogusa, this son. I want to pray that God grant him, sorry, God grant her opportunity and grace to serve him. If you can look back to your life, Naomi, by now you would have realized where you missed your steps. Nobody is perfect in this world. I am I'll be so happy for you to know that you have traced back your foot. Now, your, your own situation will now stand as a lesson to people who think everything that gives us are good. Not everything that gives us are good. So many women goes to marry rich people, influential people, whatever the personality of the man they don't care about. They just see the wealth, they just see the empire, they just see the money. They, they will run after that man. And later when they enter, they will realize pé eh, <coughs> what is inside the the pot of the soup is more than just meat or fish. Naomi, you have, you have been there. Use your life to teach people that not everything that glitters were gold. When you heard about Oni, when you saw Oni, you saw the empire. When you saw the empire of Oni of Ife, you were like, hey, this is it. It is not, it is not as good as it is not the way you, you see it wealth ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ara àwọn ẹ̀gbin tó wà nínú ìsàlẹ̀ ọ̀rọ̀ lórí ló ah! eléyìí wà bí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ it was more than that ilé ọlá ilé ọlá ilé olówó ọgbà wèrè ṣé ìsí ọ̀dì wèrè tó wà mẹ́ ah! ibi báyìí mo já sí that is why women like us we don't depend on men. We don't look. Let me tell something. Many years ago, I met a guy. I think his name was Chris. I think this guy. That time they just started using CLK, SLK. This guy bought my favorite color, blue. One day, it was this guy that first took me for driving for driving test, uh, driving school. So this guy so much loved me, so much that he was willing to do everything for me. Naomi, Naomi, between you and I, come and see me. Welcome, Anikela Day. Like, welcome, everybody. Then this guy took me to his house. If you see the house, hey, from the door, my spirit told me, Oriade, Oriade, you don't belong here. I was, thank you, Alikere. God bless you. Welcome. You don't belong here. Everything was glittering. Wana, wana, wana, wana, wana, wana, wana, wana. What job they were doing, I don't know. Business, importer and exporter, importer and exporter. When he, I came in, he said I should sit down. I sat. Welcome, Allah Fajribe. When I sat down, my, my sister, can you, <laughs> my spirit said, do you want to eat here? Thank you for love. Thank you for life. Do you want to eat here? He said, What do you want? What do you, want? can I get brandy? We have this one. We have that one. Emiaro Kofura. We are said, No, no. Mo Joko said, No, no, no. Gbogbo ẹ ti gíríta jù. Hmm. Tí kò bá ti thank you for your love, thank you for like. When everything tó bá ti gíríta jù, Naomi sá eré. Bọ́pàtà ẹ̀ kò Run as fast as you can get when it's too guilty. especially when you look at your class look at your background gbégbégbé pipe roll lé score yourself èló ni bàbá ṣé bàbá ẹni èló ni bàbá mi ní èló ni ìyá mi ní tí mo fẹ́ wọ ọwọ́ bẹ̀ yẹn. yóò mí mi. because not everything that guilt us ló ń jẹ gold. Naomi, use your example to start teaching young girls. Use your downfall to raise so many young girls. people will follow you. Uh-huh. You, you, people will follow you. You have gone there because of money, because of words. It's not because of any love. Let me tell something. If people ask me now, who do I love? My first love used to say, ah, you. Because he knows that I love him. And when I got married, I realized that my husband loves me. That's another thing. So what I'm trying to say to you is that a man that because we have we have history of difficult times. You are only you don't have difficult times. Look at that one year you are saying, hey, they say six months náà for wa and I ọdún kan là ń ṣe, ẹ with me it was still greater There, You met the king for just three years. You don't have the root of suffering with him. Naomi, use it to exhort this generation that are aspiring to be wife of Oba, wife who want to be Olori by force, by fire. They want to be doctor's wife. They want to be senator wife. They want to be MD wife. They want tell them to go and marry their mates. Naomi, if you have married your mates, if God has destined you for greatness, you will still be great. My dear, I pray sincerely for you. That I pray sincerely for you. That God to grant you grace to serve Him, to grant you opportunity to love, to, to, to, to, to fulfill the calling of God. That place you went, Lion's Den. That place you went is for mafias. àwọn mafres ló ń bá mafia ṣe you don't get the game that place you went is for mafias it is mafres that can survive there now you are out use this to educate people that is not all that guilters are gold use this to to to exalt God. Use this opportunity that you have now outside. Uh, eh, eh, KBSO, KBSO, all those bowing down you have enjoyed. You can see it has become a memory. You will walk by some people, they will not know it was you. They will know that it was you that used to be here, KBSO, KBSO, except you introduce yourself. Let me tell you something. I'll tell you something. When I pass some people, they will not know it was you. They won't know that it was you that used to be here, KBS, or KBS, except you introduce yourself. Let me tell you something. I'll tell you something. When my husband was ADC to the governor of the state, our phone will be ringing 24. My husband's phone never stops ringing. When I traveled and come back, uh, when I returned to Nigeria from, from long way trip, I know I was never going to sleep. When my husband left the place, it was as if his phone was dead. Is it this woman being you want to, because of them, go and kill yourself in a, a house that's killed us? Naomi, three years with the king, you did not suffer with him. Go and ask his first love now. Maybe his first love is in London. I know his first love. His first love. Maybe his love, you say his first love was the woman that had the baby for him. But I know this, the first marriage that he had in London that lady. That lady never divorced him. So every document that Oni oh, will give to anybody, <laughs> it is not the actual document, oh, legal. The only person that was legal to him was that lady in London, legal wife. So you went there, you saw all the Rolls Royce, everything. There are Rolls Royce everywhere. Let me tell you something. If you know how many expensive cars that are yet to be advertised so so many people have so many so many people they have owned it ah this is how i am the queen esther of this moment i am the one they were looking at you the my friends will be looking at you you don't know what's what's up everything that us there was what you saw you see all these men that they don't have all those things that uh, on in have now which some ladies have put up with. The disgrace you got, they can't get that. Because everybody will say, What's your what did you bring to the table? Nothing. Except, oh, call me, oh, call me. Because that is the only people you can call that are the people who are fragilely rich. They are not this type of people. There's no how much you will do with these men of these mafias. That will be enough. Because they, they, you cannot fill the vacuum in the life of Oni. One lady cannot fill a vacuum in the life of just even all those poor guys, you see, all those all those average guys, you see. Not many people can fill their vacuum. And they, I don't know what is happening now. Men are thirsty for more women. The, uh, the more the men become, the, the more the, the, the more the, the more the, the men become richer and richer and richer and richer, the more they wanted more women. Mm-hmm. I'll be speaking Nigeria English so that you can play me and quote me wrong by any woman that have anybody that I've never been to school. My sister, you see that lion's den that you went. That lion's den that you went because of the money. I want you to admit that you did not go because of love. You went there because of money. And the moment you admit that, heaven will open for you. Say, Lord, you will need her. I went there because of money. Let me teach you how to pray this prayer. Lord Jesus, you, be, you may be crying because when you look back, because of Christ, I went there because of all those things. Mm-hmm. But here am I shame. Wipe this shame for me. Shame. Take away these clothes of shame. Because that shame is not the one you are receiving from people, the one you are receiving from within you. <laughs> there are different types of shames. That the ones that people they'll be shaming you, they'll say, eh, eh, you, you look at your life, look at that one is not as great as the one that you feel from within you. Wow, my sister. you Igba can see. So you, the one that you feel from within you, there's some self-shame. Forget about it. Put it to God. Now you see money. There's a shame attached to this money. Now you've looked for fame. There's fame. There is a shame attached to this fame. Now you've seen, you've seen something that looks like glory. You have now seen shame attached to it. Let me tell you something, Naomi. God can fix you. God has, has, has fixed something worse than yours. Let me tell you something. Anybody that says he doesn't need God, that person is not yet born. He's dead. Maybe he's at mug because he cannot ask God for forgiveness anymore. Ask God to forgive you. Let me tell something. When God forgive you, it doesn't matter how many people does not forgive you. Forgive, forgive you. God to forgive you that you confess. Confessiousness, anybody can do it too. It was in, it is, it got to it. you have to attain some certain level spiritually to be self-contented. You see me? Hmm. Somebody sent me one contract from Abuja. The person says, hey, eh, da, da, da, he sent me the contract. He thought I would say, hey, I said, I called the person, I cursed the person. I said, God will punish you from this for this paper of contract you sent to me. God mm. will punish you. I said, Do I look like somebody that need this? Because that contract, now they won't take rope me, rope my leg. I go to follow them. They go where? The thing where I don't see the bottom of it, you say, make I follow. A level, there are different levels spiritually that you get, that all this fame will, will mean nothing to you. It will mean nothing to you, this fame. this family you went to go and me if a man is too shy is shiny too much make i speak pidgin only i'm not good with pidgin english but i like speaking nigerian english somebody one day saw me in london the guy came and he said um, uh, came from Nigeria. And I, and I had to say, say I said, I didn't. He said, oh, no, no, no. Why are you speaking Yoruba to me? I didn't speak it, Modi, yeah. Me, Timon, why, me, Timon, Yoruba, sorrow, my, my, má bà plan mi jẹ́ o yóò bá ní o jẹ́ tètè ya sọ láti jọ́ tí wọ́n bá wọn ní tútútú wọ́n wí pé ẹni ilé tí mo jàjà rí wọ thank you for your love thank you for your life. So what I'm trying to say now is that Naomi, let me speak it in our lang- dialect, abi language. Naomi, repent from that fame that you confess. It's a confessiousness that took you there. You want to be known, you want to be loud, you want to go around the world. I told somebody, I said, there are different films. I don't want a film that will give me shame at the end of the day. That is why I'm here. I know so many governors. I didn't know those governors through, through a man. kí máa sọ yorùbá okay okay nítorí àwọn kan lè wà tó jẹ́ english náà fẹ́ gbọ́ náà nítorí eh, the school i no go for school i never go airport before i no know anything so kí n máa sọ yorùbá so nǹkan tí mò ń try láti sọ ni pé nígbà tí mo àwọn governors tí mo mọ̀ mi ò mọ̀ wọ́n through ọkọ mi torí pé láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi mo ti mọ̀ wípé mi ò fẹ́ fẹ́ èèyàn tó máa jẹ́ pé nítorí pé ó ní àbí torí pé ó wà nípò kan mo fi mo fi bí wípé I, am, I will be of no value láti lè má lè ṣe nǹkan tó tọ́ láti lè get to a place of, of or excellence. gbogbo àwọn dignitaries ẹ bá rí i pé tí mò ń bá ṣe kò sí ìtajọ́ ń dóra wá nu wọn most of these dignitaries ẹ rí kò sí pé fífẹ́ nínú wọn they are my friend mi ò dé lọ mi ò dé lọ bá wọn fún contract somebody ẹjọ́ tó bá ti pè mí ló bá sọ pé contract ọ̀rọ̀ wípé àwọn tí mo mọ̀ yìí báwo lè contract mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ i don't deceive myself bí bá ní tí a bá ní kí ni mo like làbújá màá ní mo like mango benue mango lọ́nà ń pè àti sàláàdì tí mo máa ń jẹ èló dẹ̀ nìyẹn cost gbogbo ojú five hundred naira lọ tí n bá ti mú five hundred naira jáde làbújá mo mọ̀ pé màá gẹ̀ẹ́tì mango màá gẹ̀ẹ́tì kiri àbí one five màá jẹ́ màá jókòó ti ní tútù what i'm trying to say ni pé ṣé ilé ayé náà rè tó bá jẹ́ pé gbà tó lọ́njọ́ yẹn kí wọ́n ní kó o má lọ o kó o má lọ pé three years time ló máa tó lọ́kọ o kó o dúró ọkọ ẹ̀ ń bọ̀ o ó mà ní dúró wàá màmá bá ń di devil ni ò tí ì dé àwọn level kan spiritually ṣùgbọ́n èyí tó tẹ̀ wá dùn mí jù ni pé Naomi ó dàbí pé ó dẹ̀ tí ì mọ level tó wà spiritually sórí nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé nítorí ẹ̀ tí bá fẹ́ rí ẹ ní height tó ń profess ní ìkírí ẹ̀ bẹ̀ ó tí ì wọ high level of tó èyí tó sit tó fẹ́ tó ń jókòó in the spirit no wọn kì í ṣe double promotion bẹ́ẹ̀ step by step ni step by step ni in the spirit realm mo máa lecture nípa spirit rẹ̀ step by step that is why wàá rí a lot of àwọn babaláwo many of them tó bá cross síbòmíì kò kì í yẹ wọn àwọn náà máa wò pé ah, báwo làwọn ṣe já síbí wọn èmi ìwà tó yẹ pé ó ń ṣe ṣe dáadáa ó láì kọ́kọ́ máa ṣe dáadáa òun ló ṣe já sí height kan in the spirit tá a máa wá rò wípé ah, òun náà ti bá òun ti ń ṣiṣẹ́ ọlọ́run in that way nítorí pé ó jẹ́ ẹni tó like nǹkan tó dáa Naomi spiritually ó rí pé òun lè kọ́ńkà àwọn pípù yẹn <laughs> wọ́n ní tílé bá san ní àwòláwò nígbà tí wọ́n dí àárín àwọn ẹkùn yẹn tó rí gbogbo ẹ̀ lọ yóò lè anybody bẹ́ẹ̀ because ibẹ̀ yẹn èṣù rí ọ̀nà tí wọ́n bá gbà lọ èṣù máa ń mu dání ni èṣù á ti mú kíní ẹ̀ dání pé ah, ó lè níwọ́ ok jókòó báyìí ibi báyìí la máa ibi báyìí ló ti máa rólè á mú nǹkan tó máa attract attention Àníkẹ́ Adé á fi fún ẹ. orin kan ní onígbàgbọ́ ayé onígbàgbọ́ ayé rántí bí ìwọ ṣe gbà ó ṣe rántí ìbá ṣe fún ẹ conventionalness kò sẹ́ni tí ò lè mú sórí spirit kan ní conventionalness conventionalness ló dán nílé tí wọ́n rí lóko èèyàn kan sọ fún mi kan ó ní nínú àwọn spirit èwo ló láì lo èètì mo ni mo èètì because ó máa ń tojọ́ tó bá wà lọ́wọ́ mi èmi èyà ń kó sẹ́gbẹ̀ẹ́ ibi tá a ti ríra wa màá dà sí máìlì mẹ́wàá ni mo lè lọ́dà sábẹ́ bẹ́ẹ̀dì torí ni ẹ tó bá dọ̀la lọ bí lọ bí èmi á máa Naomi ibi tó lọ yẹn ó ti rí àfà ẹ bá ṣe Naomi. sórí àdúrà máa ń gbà àbúrò mi kọ́ sọ fún mi ó níbi tí mo ti máa ń pray kọ́nà kan wà tí máa ń jókòó sígbà tí mo kéré ó ní tó bá ní problem oníbẹ̀ ló máa lọ ó ní prayer òun dẹ̀ máa wà á sà ibẹ̀ ni mo máa ń lọ ó ti rí ọmọ tó yẹ pé mi ò ní bá anybody sọ̀rọ̀ nílé bàbá mi àti ìyá mi wọ́n mọ̀ mí sọ́tọ̀ wípé má kàn ní mímọ́ ọ̀hún kí n mo lè jókòó kí n fà làbáyé wọn kì í cross ìlà tí n bá fà o Naomi Spiritually, ẹ mo fẹ́ mi ò really mọ ibi tó belong ó likely kò yẹ pé o ti start spiritually you see people are sọ pé wọ́n pè wọ́n imagination máa ń pe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa gain máa ń pe ọ̀pọ̀lọpọ̀ benefit máa ń pe ọ̀pọ̀lọpọ̀ tí ó bá ọlọ́run bá pè é mo gbàdúrà pé a mú ẹja ọ̀nà tó bá dẹ̀ jẹ́ wípé sí lásán náà ló fẹ́ fi rìn bá ọlọ́run ọlọ́run á pàdé àáfòye I pray that Lord has fún any more opportunity to serve, to serve him. But fi ìrírí ẹ kó máa fi kọ́ àwọn èèyàn wàá sì ní fọ́lọ́wà púpọ̀ ẹni tó bá wá bú ẹ lẹ́yìn ìgbà yẹn ó ń bú Ọlọ́run ẹni tó bá wá castigate ẹ pé kí ló ń ṣe tó bá condemn ẹ ó condemn Ọlọ́run nobody should judge you nobody should castigate tó bá ti fi nǹkan tó jílẹ̀ wọ́n ní amólè lẹ́ẹ̀kan ó lóun ò wárí bàbá mi ní èyí tó wá ìta ló ràn ta ló fọ̀nà bẹ̀ wọ́n ṣùgbọ́n gbogbo nǹkan tó bá jí ó ti dálẹ̀ má má update ara ẹ lórí glory tó ti lọ gbà wípé ọlọ́run á set another standard tó tún better than níbi tó wà fún ẹ àdìmọ́lẹ̀ gbéraga má dẹ̀ sọ pé ẹ nígbà tí mo lọ bẹ̀ ni mo bá bọ́ta mo kọ̀ bọ́ta wọ́n nà jáde ní Naomi. àwọn nǹkan tó fẹ́ tó rí bẹ̀ yẹn ó kàn gítà lásán ni it is not for everybody. mafres ló ní ẹrù mafia ibi tó lọ wọ̀ yẹn ọlọ́forí kó jábì bẹ́ẹ̀ ni o ò dẹ̀ lè mọ iye ọdún tó máa tó bọ́. Surely now, for now, don't go and be praying for people. Be praying for yourself. Thank you, Anikari. Be praying for yourself now. Kó kọ́kọ́ já lọ́wọ́ bọ́dì, lọ́wọ́ páńpẹ́, pàkúté, gbogbo ṣéènì koko lọ bọ́. Òtòrò ó ti lọ síbẹ̀ yẹn, ibi tó lọ yẹn. Ó bèrè lọ́wọ́ <coughs> Princess Diana. Princess Diana. Princess Diana. O sá títí òun tiẹ̀ bọ́ tàǹtì òun ò tiẹ̀ fẹ́ òun ò tiẹ̀ fẹ́ nǹkan kan òun ò tiẹ̀ òun ò tiẹ̀ fẹ́ mú nǹkan kan jáde wọ́n wọ́n wọ́n àwọn máfíà wọ́n wọ́n gẹ̀ẹ́tì wọ́n gẹ̀ẹ́tì bó ṣe wà yìí sì wọ́n ya àwọn tó ti ṣẹ̀ ó jẹ́ bẹ̀rẹ̀ àdúrà fún rẹ kì í ṣe táàmì tó fẹ́ máa ṣe crusade fáwọn èèyàn rẹ o ò nídà tí máa impress àwọn èèyàn àbí pé kó o fẹ́ sọ pé holy spirit is here holy spirit wá jẹ́ gúdúgúdú tó ń rà lọ́jà ẹ́ holy spirit wá jẹ́ ó wá jẹ́ ẹ̀yìn nǹkan tó fi sínú show glass tí a kọ̀ sọ́wọ́ ẹ̀ ó jẹ́ nǹkan tó rà ní grocery store holy spirit èèyàn lè ní church call everything angel àti holy spirit ò lè ò kọ̀ lè ò kọ̀ lè pè wọ́n kó máa bọ̀ holy spirit ò ṣe é pèpè kó máa bọ̀ àwọn purification kan máa wà ní environment holy spirit máa wà so for now o kọ́kọ́ need the deliverance bó ṣe wà o need the deliverance deliverance yẹn gan o lè gba in ten years àbúgbọ èmi advice as a as a spiritual person deliverance yẹn o lè gba in ten years tara ẹ̀ tẹnìkan ẹni bá bọ́ sábẹ́ àsíá ẹ̀ tó ní kó o pray fóun tó bá lọ pray fóun tún díwọ̀n lé lórí ni o ibikíbi tó o bá lọ ní now gbogbo àwọn tó o bá lọ bá tó bá ní ẹ i'm praying for them dímọ̀ ló ń sẹ́ǹtì sí wọn lórí o kọ́kọ́ lọ wà thoroughly delivered má dẹ̀ lọ bá white garment church àbọ̀ gbọ́ mi má lọ etí òkú má lọ etí ọ̀sà àwọn pure pure powerful ṣé mo pé ìjọ kan báyìí tó ọjọ́ tẹ̀ ń ṣe àyájọ́ ọjọ́ kan ni ọ̀yọ́ ọdún kan ni mò ń gbọ́ àwọn speaking in tongues kan àwọn speaking in tongues yẹn àtẹni tó ń ṣe fídíò tó ń speak in tongues àti wọ́gán tó ń kọrin tó ń speak in tongues gbogbo speaking in tongues yín pátá kò sí nọ́mbẹ̀ kò sí fáyà mbẹ̀. There are forces of speaking in tongues that carries fire. When it landed, tó bá ń land, àwọn forces kan wà tó máa ń follow speaking in tongues. àyájọ́ ọdún kan yẹn mo gbọ́ speaking in tongues ẹ̀ ń bẹ̀ mo dẹ̀ mọ̀ wípé they are very shallow they are very watery mi ò kò kò the pẹ̀lú spirit of God where you people are operating from ẹ̀yin lẹ mọ̀rú that place where you people are operating from and it is God God God God I'm not condemning you you might eventually link with that God. God will meet you. Surely walk all my wá God lọ́lọ́run ló máa wá wá ẹ̀. Sori ọlọ́run ló pàdé twenty seventh of December nineteen nineteen. ni called Jesus Christ. Àwọn mi ò sí no jala. Around five thirty to six he appeared on the cross. And these are the stages of what he did. When Jesus first appeared, glory cross with blood all over him. àánú jésù wá ń ṣe èmi ìṣe kì í ṣàánú ara mi àánú jésù ń ṣe mí pé ah, jesus blood all because i asked pípé mo fẹ́ rí èmi tí mo fẹ́ rí jésù gbà yẹn jẹ́ kí n ṣàlàyé fún ẹ èmi ò follow spirit tèmi kò ń ṣe ti jésù o spirit other world ni o spirit another realm ni realm ọ̀tọ̀ ni but because èmi béèrè pé mo wá fẹ́ fi power mi yẹn rí Jésù because I heard about Jesus àwọn kan ló challenge me they were talking mo lọ sí báǹkì ní Wema bank mo dé there's this guy that, that love me a lot ó máa ń fún mi lówó ó máa ní kí n lọ fowó yẹn sí báǹkì mo lọ fowó yẹn sí báǹkì mo dé èmi kún ìfura mi mo bá dé kún ìlè mi mo bá dé lady kan ẹ̀yìn ṣí èrè ó ń gbé bíkì wa nọ́ọ̀sì ni bíkì ilé bàbá mi nọ́ọ̀sì ni doctor is the name of that doctor mo ṣe wa doctor Gaskia Gaskia náà ni hospital yẹn doctor ey eh, lórúkọ doctor yóò english name báyìí ó mo gbàgbé bóyá màá ṣe rántí Desmond àbí ṣé Desmond ni doctor yìí tó bá dẹ̀ wá torí mi ò ń jẹun àfi kéèyàn pet mi eat it it is good eat it eat it téèyàn bá pet mi kí n jẹun mi ní jẹ so ṣí èrè yẹn máa ń pet mi kí ni mo dẹ̀ tó wá fi láì ṣí èrè ni pé gbogbo everybody máa ń criticize ètò ló jẹ́ ibo èmi ò dẹ̀ láì kó máa pick on people so mo máa lọ ń jókòó tì ọjọ́ tí mo dé yìí làwọn pípọ̀ ìbá bẹ̀rẹ̀ sí ní wàásù wọ́n ti wá ju jókòó lé yẹn rí èmi ni wọ́n wá mú mọ́lẹ̀ wọ́n ṣe rí mi èmi kó ìfura mi ni mo bá dé mo bá ní ah, bí mo lè ṣe rí wọn pàwọn mẹ́ta ni ọkùnrin dẹ̀ wọn mo ti yí padà mo ní wẹ́ẹ̀sì rìn wọ́n lòun làwọn náà wá èmi ti sá padà mi ò fẹ́ dúró rárá the next thing they now started preaching to me about Jesus they now started telling me about Jesus ah, mo wá ní Jésù tí yìí ṣé mo lè rí torí mi rí àwọn tèmi àwọn spirit tèmi èmi ń rí wọn èmi ń communicate pẹ̀lú wọn ṣùgbọ́n jésù wọn yìí èmi ò tí ì rí èmi ò dẹ̀ mọ̀ bó ṣe lágbára tó mi mọ̀ bó tẹ̀ ṣe consign me in the first instance nígbà tí wọ́n lọ tán mo wá wò mo bèrè lọ́wọ́ mo níbo ni jésù yìí wà kí n wá lọ wò ṣé mo máa sanwó ni wọ́n ní no pé kí n tó sùn lálẹ́ kí n sọ pé jésù mo fẹ́ rẹ̀ wọ́n ṣe lọ tọ́ báyìí mi ò jọ pẹ́ èmi tí mo wọ̀ pé tí n bá fẹ́ rí nǹkan màá rí mo wá wọnú ilé mo tilẹ̀kùn mo wá dúró sẹ́yìn ilẹ̀kùn yẹn wọ́n á pè é mo wá ìfóòkè ẹ mọ̀ pé àwọn ìfóòkè mo ti gùdù sí ká máa ìfóòkè láti kékeré èmi that is why I want parents if you don't know your children my parents ò mọ power tí mo carry bẹ̀tẹ̀ èmi mọ power tẹ́mi carry so ní òru nínú ilé wa ní òru èmi máa ń èmi máa ń èmi máa ń dress as queen ni pẹ̀lú crown gbogbo wọn á ti sùn táìmì ẹni mi máa múra bí ẹni tó lọ ṣe ìyàwó ẹjẹ àgbéyàn sẹ́gbẹ̀ẹ́ màá wá jókòó pẹ̀lú aṣọ tó gùn pẹ̀lú crown màá wá gbé díríǹkì màá tó síwájú gbogbo ẹ̀fọ́ rẹ̀ á ti sùn èmi ń ṣe pátì tèmi lóru so. level level by level ní spiritualism ní ọjọ́ tó ń Jesus Christ lèmi náà bá love invoke and I now saw Jesus ó dẹ̀ appear sí mi èyí tó style tó was surprise mi èmi rò pé tó bá ti ń bọ̀ òun náà dress dress gbogbo a máa dán máa glitter appear in glory wípé bọ́lá òun ṣe tó but when Jesus appeared style to ló gbé wá ó appeared with blood ó appeared pé wọ́n ti ṣá òun òun wounded bí mo ṣe ìfògè three things ló ṣẹlẹ̀ ní ọjọ́ tí mo ìfògè tí mo pe Jesus Christ first I saw two fingers no I felt a hand on my head it took me to my knees that was the first incident the second one I saw two fingers vividly came from nowhere and it blocked some things out of my eyes. Like scales. The third experience was that my tongue started rolling. Everything was mo sọ Jesus bí ọmọ tó bá ń fi ìfọ́ọ̀kì nǹkan tó spirit èèyàn tó bá ń pè é ó ní bó ṣe máa pè é èmi ń pè bẹ́ẹ̀ but kí ni yẹn took over my tongue and my tongue started rolling. Èmi tí mo ti Jesus Jesus appear Jesus appear ah, ah. tongue mi bá bẹ̀rẹ̀ sí ní roll mo bá try láti stop ẹ̀ kò ṣe stop pé kí n máa pè ní kankan no no no no my tongue started rolling Jesus Àmàlélé ah, ṣùkẹ́. I was on my nails. Mm. Then my eyes got open and I saw Jesus right in front of me. Jesus máa ń dá sí yìnyín náà nìyẹn o. kò wò mí kò gbórí sókè kò wò mí orí ẹ̀ wà nílẹ̀ ni ó gbórí sílẹ̀ but I saw the blood. Blood. And I kept and I and I kept on shouting. Hmm. Jesus, Jesus. The more tí máa shout, the more tí blood enter. drop. Naomi, what is the experience of your salvation in my life for me? Please. What play life for me? For me everything. they played it for me. àwọn oró play ẹ̀. nígbà tí.